kú iṣẹ́ náà jazakum Allah khairan ọlọ́run tó sọ bẹ́sẹ̀ ló kó kó ara tẹ láfíà ẹ̀sọ́ fi jazakum Allah khairan wọn tẹ gbọmọ wa àbá pé àbẹ mọmọ ní ìsìn. wọlé nígbà tí mo ṣiṣẹ́ náà nígbà tí ọmọ kò bí. ó ẹni sì gan kàtàkùn wà lẹ́yìn àfẹ́. ìbéèrè tó wà nígbà yìí wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí obìnrin ti obìnrin nígbà tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

Um, eh, eh, ara ọlọ́run ti sọ nù alukur'an nípa àwọn tí wọ́n ṣe irú ìwà tí àwọn èèyàn lóòótọ́ tí wọ́n ṣe ìdájọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ o ní fákùnrin fáìlà pẹ̀lú fọlá ẹni tó gùn yẹn lórí àtẹ̀jẹ́ àgùn wọn ni wọ́n pa wọn. kódà nù sẹ́ríà àwọn àfáà míì sọ yí pé kí wọ́n ṣe wọ́n bí ọlọ́run ti ṣe àwọn èèyàn lùdù jọ sí kí wọ́n wọ́n wọ́n sún ní okùn lẹ́sẹ̀ lọ sí tọ́ga wọ́n á sọ ọ́ lẹ̀ láti bẹ̀ torí àwọn tí wọ́n dẹ́rú ẹ̀ wò bọ́lọ̀ ti ṣe wọ́n nìyẹn lọ́lẹ̀ wọ́jà iná àlìyà sáfìlà ha òun sọ òun ni wọ́n wú ìlú wọn tìtìtìtì òun wá dorí ìlú wọn kọlu òun wá sọ wọn mọ́lẹ̀ òun wọn pátápátá kọ̀wátì sàn wà á tọ́ náà àlè mẹ̀yàrá tán mẹ́sì dìíní màndóòlù olùmọ̀ àrò òkú òtòtò ọ̀rọ̀ ní alórí òkú ní òkúta òkúta ìyẹn òǹkàlùkù ti wà tẹ́tí rẹ́jísà òǹkàlùkù sí la ìgbé ìwọlọ́lọ̀ bá ilé tó ń tó ń pa mọ́ bẹ́ẹ̀ gbàtọ́lọ́ máa ń sọ lọ kó lè kìlọ̀ fún àwọn tí wọ́n bá tó fẹ́ dánwó ẹ̀ wò ọlọ́ni wàmá huwa mina dọ́ọ̀lì mina bíbá yìí ṣé wà lómi àbíyà àdáàbò wàmá hiya mina dọ́ọ̀lì mina bíbá yìí dẹ́ ọlọ́ọ̀lẹ́rú àti mo sọ lé àwọn èèyàn lútu ìkalẹ̀ ẹni tó bá tó dá irú ẹ̀ náà wò irú ẹ̀ náà ni ọkọ̀ jẹ̀nà sí irú àwọn irú ẹ̀ irú wọn náà ni wọn náà jẹ irú yàgbá yìí iná ni ìwàkúwà náà wá kiri ẹni tó mo ti sọ obìnrin rèé obìnrin pọ̀ tó pé ọlọ́run ṣe wọ́n ní ẹ̀tọ́ fún wa ká fẹ́ wọn ẹyọkan méjì mẹ́ta mẹ́rin n ò tí ì fẹ́ tọ́lọ́ ń da gàgàdá ó yẹ kọkùnrin ló dúkù jẹ́ ń bọ́kùnrin sùn nítorí náà haramu ni èyíkéyìí mùsùlùmí tó bá dẹ́rù ẹ̀wò tó yọ ọwọ́ ọ̀bà tí ò láyé iná jẹ́ ànámà ló fi ṣe omi ara ní ọ̀dọ̀ ọlọ́dúnrún àìjẹmọ́ ọkùnrin ní obìnrin ni. alhamdulilayi ọlọ́pàá ẹ̀rọ ọkùnrin ìyá wa lókè pẹ̀lú pé ẹ pariwo àwọn ìbéèrè tí ó wá lọ́dọ̀ yìí fẹ́ tó mẹ́ta mẹ́rin báyìí wàá dára ìdí sẹ́ka fáwọn àfàmù ẹ̀ka fáwọn àfàmù ariwo abẹ́rẹ́ gbé ariwo wá látòkè púpọ̀ ẹ̀dá kan gbàtẹ́yìn á bá dákẹ́ lókè àwọn ọmọdé ń sọ̀rọ̀ kẹ́ ẹ bá wa sọ fún wọn gbàtẹ́ bá tún dákẹ́ látòkè àwọn ìbéèrè àdáhùn rẹ̀ mọ́ àjọ àmọ̀tí túmọ̀ ẹ̀ kì í ṣe dáadáa. Thank you. àbíkẹ́ ẹ̀rọ ìbéèrè tí àwọn afá béèrè béèrè náà dá púpọ̀ nípa pé ẹni tó gbé ti ń bẹ lọ́wọ́ rẹ̀ lápèjúwe kó tó lè kílẹ̀ àṣì bóyá ó gbé ìfàlàsítẹ̀ ṣàlàyé fún wa ó ti wò gbẹ́dá lẹ́yìn ọdún méjì òun ó gbìyànjú ọmọ mi pẹ̀lú ìyàwó òun àmọ́ ńgbà tí ó di ọdún méjì gan nìkan tó wá lé sí ńgbà náà àbọ̀dún mẹ́ta náà ló sì mú pé láti ṣe oògùn àbá láti pé pé àwọn òun fi àwọn ọmọ ọmọ mi àmọ́ nígbà tó ń di ọdún mẹ́ta àwọn nǹkan òun tún wá lé gan sí ṣé kò sì sátún kí wọ́n sọ́ọ̀bù oògùn tí wọ́n lò náà ni àbí tí wọ́n fi ń dọ́gbọ́n sí náà kò ní. ẹ mo fẹ́ kẹ́ tún gba gbogbo àwọn àfáà láàyè kí wọ́n fi tún dáhùn kí wọ́n tún fi ṣe mí díẹ̀ bọ̀tí eléyìí máa ṣe mẹ́rin pé ara lẹ́tọ̀ tí mo ṣe ni àwọn nǹkan tí àkọ́kọ́ ni pé mo kọ́kọ́ fẹ́ kó kò ní ìròrí wa ipe iṣẹ́ ọmọ èèyàn ti ń ṣe ẹnu màtíyà ni màtíyà ni àtẹ̀gùn lọ síbi kó fi wá nǹkan tí ó jẹ ni kèyí ṣe pé sẹ́kọ̀ wà pàmẹ́lẹ́ntì débi ká sọ yìí pé nígbà tí sẹ́mi bá ti bọ́ kò ṣiṣẹ́ mọ́ kọ́ wá sẹ́mi ṣe pọ́fẹ́mù tá a ní pé tó ti ní mọ́tò kan tẹ́lẹ̀ kò fẹ́ padà sóko kódà àwọn bí wà pé mọrẹlùmíì ní ọ̀dọ̀ wa tó yẹ pé ó ti lówó rí tẹ́lẹ̀ bọ̀t kò ní má tọ́wọ́ ajé yí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí òkú ni ọlọ́ọ̀dá ibi tó kà kún nǹkan àléébù nìyí àsùnbà ni ó ti lọ ni ó ti lọ oko kò sì ní sẹ́rí wálé àgbà òru bá tó tó kí ni pọ́blẹ́mù tó yìí mo ní ìní kéde problem ẹ lọ́jọ́ pé gbà mí mo lè fẹ́ẹ̀ ní gbogbo olùwà tán sàmàlẹ́ kò ṣé òṣì yìí sọ pé fún kéde ẹ bí mọ́tò sọ tí n bà ní mọ́tò ọ̀ máa ń kọ́ ẹ jẹ́ tètè ronú eléyìí náà torí jọ́jú ò ní sí kí yá rìn akéde kan ẹgbẹ́ dẹ lálẹ́ pẹ́ mo rìn lọlé mo ṣe ẹsẹ̀sì èmi náà lọ sí bímọ lọ èyí sì lọ yín padà kódà ẹlòmíràn máa bẹ́ẹ̀ wù mí tí ó tún padà tí ó bẹ́ẹ̀ sọ yi pé bóyá òní àbóhùn kọ́ nítorí pé èmi náà lè ẹjẹ́ àgbẹ̀ yìí lọ́gbẹ́ rárá mo fi ń kọ́ra níjọ́ tí ọba sí mọ́tò tàbí kò sí àbí lọ ṣé nígbà yìí gbogbo àwọn nǹkan báyìí lẹ́ka fi ọmọ èèyàn ti arísí ó ti lójúkọjá Islam sọ yí pé kọkọ kópa ní akọ́jẹ́ pé ọdún méjì ní tí mo sọ o ó lè sọdún ó sì lè sọdún àníyàn kì í ṣe yí pé nítorí pé nfẹ̀ kí wọ́n lọ ṣùgbọ́n kò ṣe é wọ̀ fẹ́ tó bá jẹ́ yí pé wọ́n kà mára àwọn sábàbí tó yí pé èèyàn lè fi fi ètò sí ètò sí lápèjúwe ó rí pé bóyá irú tí ó ń bẹ lọ́wọ́ òun lásìkò yìí tó ń bá tó kò mọ̀ bùkátà tì ó tó lè fa kínní ó lè dìrí ẹ̀ díẹ̀ sí i máa kéde pé yóò dìde ẹ̀ débi pé yóò sọ yí pé ẹjẹ́ àti ẹ̀ kábílẹ̀ pátápátá rárá kò sí ìwọ bíi kó dìde rẹ̀ ṣùgbọ́n yóò máa wọ́ ọ̀nà ìjẹ́ ẹ̀mú bí ó ti rí jẹ́ ẹ̀mú ẹ̀ kéde pé yóò sọ yí pé ẹ òṣì torí kọ́ mọ̀jà pé yóò tòṣì rárá níbi ètò náà nìyẹn náà wà máa ṣe ètò tó wà lọ́pọlọ wa ní ìṣètò yìí pé permanent kìnìún àgbà yìí pé hmm, ọ̀sájà òdi ọdún mẹ́wàá ọdún mẹ́sàn-án ẹgbẹ́ tó bá di kí látò máa tó yanjú àgbàgbà tó tún ríṣẹ́ ìjọba padà ìyẹn ni ó kì í sàrà lórí ẹ àníyàn tó bá fi ṣe nǹkan ẹ lọ́lọ́wọ́ fi lọ́lọ́wọ́ fi dalẹ̀ yọ bá a ti ní à ń pariwo yìí à ń ṣe kinní yìí sẹ́rí ntí ọ̀kan ntí ọ̀kan orílẹ̀-èdè lórílẹ̀-èdè ń sẹ́yìn ẹ̀ ọ̀dà gbogbo ntí adé lórílẹ̀-èdè sáà rí náà ìtọ́ ẹ̀ wọ́n ṣe fún gbogbo gbogbo nǹkan aráàlú ètí ẹlòmíì tó bá tún ṣe díẹ̀ bẹ́ẹ̀ á tó dúpẹ́dúpẹ́ owó yìí ni kódà oṣù mi jọ kàn mọ́ fẹ́ẹ́ lè sọ yìí pé ẹnìkan ó tiẹ̀ má bà wọn yàtì pé wọ́n wọ́n kúkú ń ṣe ẹjọ́ pé sáà máa lọ bọ̀tí ń tọ́ba kà wá ẹ má dà sí i dídá sí ni pé mẹ́gbẹ̀jú mẹ́rin lọ torí mẹ́yìn tí mo bí náà sọ́ba mi ṣe ìtọ́bi mo fẹ́ wọlé mo gbé ẹ wọ́n ti gbà mí bí iṣẹ́ kan yunifásitì kan tí ní dakọ rẹ̀ àwọn jẹ́ yunifásitì gbà mí ọ̀rẹ́dì lẹ́tọ́ jẹ́ rẹ́gísírà yunifásitì jọ́ ọ̀mọ̀ wọn rẹ̀ àti rẹ̀ padà o ọlọ́wọ́ dárí yẹ o lọ́ba ní cv mi kí n mú wa n bá ti kọ́ ẹ mẹ́nu kan nítorí wọn bẹ́ẹ̀ bí torí dọ́kítà akóredé ti wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ torí àná àmà mo bá mú cv lọ́wọ́ ọba ní ah cv tẹ́ mọ́ èkó kó kó kó kó bá mú ó ní ìwà ni kì máa ó ní mo gbọ́dọ̀ mẹ́sàn-án ọmọ ìyàwó tí mo ní àti ọmọ mo bá sì kọ́ pé méjì mo ní méjì mo sì nígbà náà mo ti ní mẹ́ta ní ìṣe o ní ọmọ tí mo sì bí rè alùpà no no no no no no eléyìí sì bí kò kò kọ̀kọ̀ wọlé mo ní kí ló dé ó ní ọmọ mẹ́rin ni kí n lọ kọ́ bẹ́ẹ̀ èmi ní ìdókù kìlọ̀ kó ẹ dà lò àti kí ìdọ́gbẹ́ mi kí mo bí wọn. mo ní ẹ sáà ma mo á wá sọ̀dọ̀ ẹnìkan tí máa kọ́ mi ní òyìnbó dáadáa ìgbé kí ni ìtumọ̀ kó bá mi wọ òyìnbó kan mo fẹ́ sọ pé nánsì àyìn tó ṣe mo ní kọ́lọ̀ bá mi wọ òyìnbó kan tó ní agbára tí mo fẹ́ sọ sí ọ̀pọ̀ ní. torí mo tún fẹ́ èmi ìjájà ẹ̀yìn èmi máa bọ̀ nílò ọ̀tọ́ ní èrìdí kú lọ́ọ̀ṣì kì í ó ti ń pè é n bá lọ bá ní ìtọ̀ dẹ́wò yìí ọwọ́ àdìdí di o ah! lọ́bà wà sọ́ọ̀gì òkúta òjì sọ pé má ṣiṣẹ́ àdáwọn tí ẹni bá yìí gbà ní wọ́n ké sí mi wá ṣiṣẹ́ ń ni ẹ gbọ́rọ̀ mi wọ́n pè mí wípé kí n wá ṣiṣẹ́ ń bi ní bá yìí mò ń wí mo ti kú ń bẹ̀ nìṣe o lọ́wọ́ ajá pé kò yẹ ẹ̀ka tí yóò ṣe gan débi kí má ti sọ̀rọ̀ sí mo ní bẹ́ẹ̀ sì máa tọ́jà yìí mélòó ló bí ó ní mẹ́rin ó sì dá dáadáa wọ́n láì làjì kọ́ lọ́wọ́ sọ dáadáa mo ní mẹ́rẹ̀ẹ̀rin yóò ní gọ́ọ̀mẹ̀ntì bọ́ sanwó ẹ̀ tó ní kéde ọmọ bì ju mẹ́rin lọ àti pé mẹ́rin tó ní kí n má bi ṣé àwọn ẹni à ń bá mi sanwó èyí tí mo bí ni ìwọ́n tó bí mẹ́rin gan ó ní wọ́n ní kíní kan bẹ̀ ìrúrí kan bẹ̀ yín ẹjọ́ bá dìbò létà wọ́n fẹ́ máa àwọn ẹni à ń fẹ́ máa sanwó ẹ̀ mo nígbà tó bá dìgbà náà yóò dìgbà náà lè tó wá sọ pé bí tíì fì bá bílẹ̀ kùtù tó ìjàlẹ̀ ntí ọkàn yìí ẹ mà tójú bọ̀ kìí ṣe pọ̀ ntọ́jú ọmọ mi ọba ntọ́jú ìyàwó kí lọ́kọ̀ pẹ̀lú pé mánìjú báyìí lọ. ìṣiṣẹ́ ìjọba. ìṣiṣẹ́ ìjọba má ṣiṣẹ́ ìjọba bí iṣẹ́ tí mo lẹ́tọ̀ sí náà ní mo lówó oṣù tó lè ẹ má dàsí ntí ọkàn yìí. ìtàn ẹ ti gbọ́ tán ẹ bàkórí bàbá bàkó ẹ ti gbọ́ ni. ẹ náà mo fẹ́ sọ fún yìí ní nàìjíríà yìí náà ni ó lọ sí mẹ́kà mẹ́kà nínú àwọn èrò tí a lọ mẹ́kà náà ni <laughs> bàbá owó níbi tí níbi tó jẹ́ ìgbé <laughs> ṣé àwọn ìgbé ìlú tí wọ́n ti ń bí bó ti wọ̀n nìyẹn tí a ń bí lọ ọlọ́run sì ṣe ìyẹ̀ mú fún bẹ́ẹ̀ ibi tí a ti ní ẹ̀ má bí tó kàn náà ti bẹ pálapàla ti ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́lọ́mọ iye mọ́tò tí táyà ti fọ́ lójú ọ̀nà <laughs> tó ṣe kọjá lùkòtò alájí ìlọsí mẹ́ka kó tó di pé wọ́n láǹdì jẹ́dà lọ́ba fíntì nǹkan kan ṣe é nù bàálù lọ́ba fíntì àníyànbá rẹ́síkù ẹ̀ wọ́n bá sàgbé wọ́n láǹdì wọ́n bá gbé wọ́n bá lọ sí ọ̀sibítù wọ́n bá gbé lọ ọ̀sibítù ẹnìkan lọ́sọ̀ tàbí àbí ibòmí o nígbà tí wọ́n gbé lọ ọ̀sibítù nígbà tí wọ́n yàjú lọ́ba yàjú báyìí àwọn nọ́ọ̀sì funfun àwọn ọkùnrin kiri tí wọ́n tí wọ́n tó kiri mara tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n. Ah, ní wọ́n bẹ̀rẹ̀ pé kí ló kọ yí bàbá wọ́n tún mẹ̀ fún un ah, lọ́ba wù báyìí ó ní ah, bàkó onímọ̀ jẹ́ gbàdé olóòkọ <laughs> mi ẹjẹ sọ́mu yìí nígbà tí mo wà láyé. wọ́n lè bọ́ wò ti kú. mo ti bá lè kí amọ̀ ló ń wá. àgọ́ ló kọ̀ ó gbà tó wà láyé ṣùgbọ́n ibi tí mo já lọ́dọ̀ yìí ẹ̀sọ́ mi ló kọ́ tó bá wù yìí. <laughs> ó ní ẹ̀sọ́ mi ló kọ́ tó bá wù yìí mo fa nígbà tí mo wà láyé pàkó ó lè mọ̀ jẹ́ <laughs> ṣùgbọ́n ní ìdí tí mo dé bíi mo já sọ́dọ̀ yìí kò kọ́ tó bá wù yìí ó ṣe ti bọ́ sí àlìkìyàmá ó ní bá ibi àmàlẹ́ká ni wọ́n ti wọ́n jẹ́ wọ́n gbà wọ́n jẹ́. àwọn náà wọ́n lọ fún káàkiri bàbúrò yìí ni náà ní rí òun. ibi tí ó sì ibi ibi tó sì tó sì ti máa lomi dé lẹ́yìn pé odidi èèyàn tó mọ̀ pé tó sì wọ́ kiri kò sí lọ́pọ̀lọ́ ẹ̀ kóun lè rírun àwọn báyìí wájú òun láyé ipe bóyá òun ti wà ní àlìkì àmọ́ pé òun ti dá àlìjà náà. àwọn màláíkà fún. ẹ ó gbà fún àmàlẹ́kà funfun láàlìjà náà ni òun rí jẹ́ ẹgbẹ́ ó òun àwọn ìyàwó jẹ́ ìlówó ọ̀fẹ́ làwọn nọ́ọ̀sì. àwọn nọ́ọ̀sì rẹ̀ yà ó ti wà lọ́wọ́ ọlọ́ọ̀ni ẹjẹ́ àṣẹ o kájùbọ̀ náà dúró náà. ọlọ́pàá mi lọ fún mi ah, wọn fún mi lọ sọ́dọ̀ àwọn dókítà àdókòrò àṣewàhá àwọn ìyá mi ẹlẹ́sìn ah, wọ́n béèrè nígbà pé ìbéèrè méjì wọn kọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ kan náà nípa rẹ̀ ń dá sí. wọ́n lóbìnrin tó gbé ọlọ́run tí wò lọ́mọ ní kó jáde kó ní ọkọ torí kọ́nà ò tí ní ọmọ eléyìí òun kó jáde àwọn àsọ̀bí tó kó lọ àmẹ́lẹ́ ìgbà tó ń kó jáde òun kó lọ sí pé àbúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ ní ọkùnrin àbúbìnrin kó kó lọ sí ilé rẹ̀ ibẹ̀ ló kó lọ wọ́n ní irú báyìí kí ni ọ̀nà ẹ̀sọ́ fún nínú ìsìlámù kó lọ kí ni béèrè gàgà tí wọ́n fẹ́ béèrè mẹ́ ṣé pé bó ti kó lọ dà bí ọ̀dà. ìbéèrè yẹn kókò jáde ìsọdá torí pé òun ò tí ì bímọ ẹbí ṣe mú tí ń béèrè ẹnu tí wọn ó ti bọ ẹni sì ẹ ló máa kéré. ẹ tó jẹ́ kí n mú un pé torí àsìkò àmọ́ náà ni ìbéèrè tí ò bá ti wà objective àti alákàmọ́ ìgbọ́ rẹ̀ tó eléyìí wà láàbù pé wà bá bẹ̀rẹ̀ bọ̀ nìyí pé ìgbọ́tọ̀ wà náà ní kò bọ́ tí obìnrin bá ti ní ìròrí tó bá pèsè pé wọ́n lè kó lọ sí bàbá rẹ̀ àmọ́ wá ẹ̀ka bá fẹ́ bèrè ni pé ǹjẹ́ ó tó ní rísìn pé ó wò fi béèrè ọ̀la kò ní fọ́ọ̀sì nípa ní ìsọ́lùkù ìmọ̀lárí ìbàdàn tó ti tẹ́lẹ̀ nípa máa ní ti ọwọ́ lè wọ́n wòye pé ṣé n tó ń ṣe dáa bí ọ̀dà kí ni tó ń kọ́ òun ṣe. ẹ tí ó ṣe àdìgbò padà sí ọkọ rẹ̀ padà ṣòṣèkò ìbáṣe òṣèlú kọ̀ọ̀kan nígbà tí ń ṣeré ni mo nígbà tí ń ṣeré ni sẹ́yìn. ọkà àwọn dókítà sẹ́ráìsì àlọ́bà obìnrin tó gba ọsibítù lọ fún family planning láì kò máa ṣe ọkọ tọkọ sábà ń gbé ìyàwó wọn máa ń sanra jù bá a ṣe family planning ní wàsàfẹ́ irú obìnrin tó lọ sí ọ̀dọ̀ àwọn dókítà ọ̀sìtú báyìí fún family plan tọkọ ọ̀nà sí mi wọn ní kí n dájọ́ lọ. Ah, obìnrin burúkú lélẹ́ yẹn kò sí tẹ́lẹ̀ wò lè ṣe kò sí tẹ́lẹ̀ èèyàn náà fẹ́ dìlẹ̀ fún àjìnàbí yun ani a ẹ̀ńtọ́ jẹ́ tí ò lẹ́tọ̀ sí lẹ́jẹ̀ kọ́kọ́ gáàmà sí ó ń béèrè yìí pé kí n dájọ́ ẹ̀ ìdájọ́ ẹ̀ ni pé obìnrin pé eléwò sí inú àwọn obìnrin tí wọ́n já ìwòkọ́ ṣe eré nínú ẹ̀sìn Islam ọ̀sẹ̀ ó sì ní àjẹ́ ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti kó túbá kọ́kọ́ lù sí ìyọnu ṣe kọ́ dárí yìí. ìsákùnlá àwọn ṣẹ́ka bẹ̀rẹ̀ láti. ẹ̀dùn ara ẹ̀fún ìyá ẹ̀dùn ara ìbéèrè yẹn pọ̀ ní ìbéèrè máa lágbára yẹn ni. ẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan ti máa tẹ̀lé márùn. lẹ́tọ̀ lọ́rọ̀ lẹ́tọ̀ wọ̀nyí fún àti àkíyèsí wọn ìyẹn kó fi sí ìyàwó ẹ̀ máa wà fáwọn ẹ̀ máa wà wà wà fáwọn ẹ̀ lówó lórí tèmi fún un ó wà ní ó wà ní àwọn ọmọ ẹgbẹ́ kí àwọn ọmọ yìí ṣùgbọ́n àti sọ wọn wà ní àwọn ọmọ yìí wọn dà tó wáyé tí ìyàwó ẹ̀ máa wà fáwọn wọn. ẹyin náà lẹ ẹ mọ jẹ ẹ jẹ káwọn ẹyin náà lẹ ẹrọ yá àmì ẹdá kan. mo ló bí ẹ̀yin náà dá yàpá rẹ̀. wọ́n ló ní bí. ẹ gbogbo àwọn tí ń yàpá ẹnu tí à ń ká tíra wọn náà rí. ibi yapa inú àwọn àbá yìí ó fẹ́ ná àwọn wàhálà kankan a ti tó nínú àwọn àbá kankan fọ́tò làwọn ilé àhánkè àgbè kọ́ àti lọ ní ìjẹ́jọ́ àgbọ̀ fọ́tò lè wà nílé bí a yàpá ẹnu a ti gbọ́ pé attachment lọ́yìn pé Islam you. ẹlẹ́kẹ̀dẹ́ ẹlẹ́kẹ̀dẹ́ ẹlẹ́kẹ̀dẹ́ ẹ̀dẹ́ ìjọba ẹ̀dá ẹ̀lẹ́kùn ó ṣe. ọ̀dà àwọn ntọ́ máa ń bí káwọn afa ìbéèrè àkọ́kọ́ kí wọ́n ya pẹ̀lú ọ̀pọ̀ òsèlè sàlámù má sì. òsèlè má sì títí jọ àìkíyàmá wàlí dáadé ká kọ́lákọ̀ tọ́lọ̀ fi dá tọ́lọ̀ sì dá wà náà nìyẹn torí àwọn nǹkan máa ń wà ẹ jẹ́ mú àpèjúwe kan ṣoṣo wá tó lè fa àgbọ́yé kábọ̀yé ó yàtọ̀ síra wọn níbòmíì èdè èdè lábáwá gangan ọmọ nfa sábàbí táwọn afọyọ pẹnu torí èdè lábáwá kan ó lè ní ìtumọ̀ méjì tó sì jẹ́ pé lórí ìtumọ̀ méjì tó ní orí ẹ̀ òun náà ni àwọn àfọwọ́fì yàpẹ̀ ẹnu ìgbìyànjú ń kálukú lórí ntọ́gbọ́yé níjẹ́ yàpẹ̀ ẹnu. sàlásà tó kúrò. gẹ́gẹ́ bí ọlọ́sọ̀nù Qur'an suratul bakora nígbà tí nígbà tí obìnrin bá fẹ́ ṣe ilépo pé ọkọ kọ̀ sílẹ̀ ọlọ́ni wal mutallaqatu yatarabbasna bi anfusina thalathata quru wala yahillu lahunna an yaktumna ma khalaqa Allahu fi arhamihinna in kunna yu'minna billahi wal yawmil akhir al mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata quru kúrú hmm. lọ́dọ̀ àwọn ọlọ́ọ̀ni àwọn tí ọkọ wọn bá kọ̀ wọ́n alẹ̀ tí wọ́n sì jẹ́ ẹni tí ń ṣe nǹkan oṣù tí wọ́n sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọkọ kọ̀ ọ́ lẹ̀ ni ọkọ wà láyé o ọkọ tó wà láyé kọ̀ ọ́ lẹ̀ yóò ṣe ìlépo nǹkan oṣù mẹ́ta nǹkan oṣù mẹ́ta yóò ṣe lépo nǹkan oṣù mẹ́ta. kuru yẹn tọ́lọ̀ wínú Quran inu ede lábáwá nǹkan méjì wọ́n máa ń ma lo fun máa ma lò fún kóbìnrin orí nǹkan oṣù ẹ̀ wọ́n sì máa ń lò fún kóbìnrin pe pé ọparí nǹkan oṣù. lori ní pé wọ́n yapa ẹnu lásán lórí nǹkan méjì yẹn lórí pé ó ní ìtumọ̀ méjì a tọkọkọ lẹ tọkọkọ lẹ orí nǹkan oṣù àkọ́kọ́ orí nǹkan oṣù kejì lọ́dọ̀ àwọn tí wọ́n máa ti á gbà yìí pé nǹkan oṣù ní jẹ́ kúrú ònú èdè lárúbáwá wọ́n gbà yìí pé tọkọ ọba ti gbà padà ní tóbi tí kọ́ba lọ́wọ́ pàǹtí ẹ̀ bá ní à ẹ̀jẹ̀ ti ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ ó ti jáde lé kóńjọ yìí torí kúrú lọ́dọ̀ wọn nǹkan oṣù ni nǹkan oṣù ẹ̀ ló sì déhùn pé nǹkan oṣù mẹ́ta ti pé nìyẹn lọ́dọ̀ àti ẹni ìtumọ̀ kúrúhù òun ni túwúrú kéèyàn mára kó nù nǹkan oṣù kò tí ì kó lébo ọkọ sì lè tún gbà padà títí tí yóò fi sọ yí pé mo ti wá má mo ti lọ wẹ̀wẹ̀ yí pé nǹkan oṣù méjì ó ti parí njọ́ yẹn ni ọkọ òtòótó lẹ́tọ̀ọ́ láti láti gbà ọkọ lẹ́tọ̀ láti gbà ni pé yóò máa lọ sílé bàbá rẹ̀ tọkọ bá fẹ́ fẹ́ padà tí kíkọ̀ òun ò sì tí ì kọjá ẹ̀ẹ̀mejì tó ti gbà padà ó sì lè gbà padà bọ̀dé tó bá fẹ́ gbà padà kò lè gbà padà yóò lọ fẹ́ padà kì í má lo gbólóhùn lè gbà padà yóò wà lọ́ọ̀ fẹ́ padà bí bàtọ̀ fẹ́ fẹ́yàwó tuntun tó yẹ pé ẹ bá ní òun fẹ́ gbé mọ́tò tuntun wọn fẹ́ fi gbéyàwó wọn tó ń gbéyàwó lọ ni yóò tún ṣe ṣe oúnjẹ pé wàlímà tuntun ìyàwó tuntun ni ó ti kó ìyàwó tẹ́lẹ̀ nígbà tó ti lọ sílé kó lè pa bàbá rẹ̀ ìyẹn ló máa ń fa ìyàpọ̀ ẹnu ẹ rí i pé ìyàpọ̀ ẹnu pé kí n tùmẹ̀lé kí n tùmẹ̀lé yìí wọ́n pín sọ́nà méjì nígbà tí ìdájọ́ ṣẹ̀lẹ̀ àfẹ́ dé ìyàpọ̀ ẹnu ṣẹlẹ̀ hadith méjì mo mú wá fún wa nípa ìgbà wo lẹ́mẹ̀ẹ́dẹ́ lẹ̀mí dé inú ọlẹ̀ àdìsù oyún àdìsù kan sọ yí pé ńgbà tí ọmọ bá ti pé forty two days náà yóò ti bẹ̀rẹ̀ ìkànsì àgbọ̀yé èkejì òun náà ni pé ìgbà tí ọmọ bá pé one hundred and twenty days méjèèjì ló sì wà sọ̀hìn ẹ rí i pé ẹni tó bá jẹ́ pé tìyẹn ló mú yóò sọ pé tìyẹn ni orí ẹ̀ níyapẹ́ ẹnu. No ìgbà wo ni irú oyún tí mo sọ yẹn ìgbà wo wọ́n lè ṣe téèyàn òfin ní lẹ́sẹ̀ tó ní ẹ̀mí ti wà lára ọmọ láti forty two days yẹ pẹ̀lú àdìsí ọwọ́ sọ̀hìn tí máa muslim gbà wáyẹ ọmọ yìí pé ìjọ yẹn ló ti lè ṣe mọ́ lọ́dọ̀ àti ẹni ó di one hundred and twenty days pẹ̀lú àdìsí kejì ọmọ yìí pé kò ṣeé wọ̀ kò sì lẹ́sẹ̀ tí ọba jẹ́ eh, one twenty days náà ní tọ́fà ayọ̀pẹ̀ náà nù torí pé àwọn ẹ̀rí tàbí àgbọ̀yé tàbí kọjá inú èdè lúgà Imam Ibn Taymiyyah ọ̀sọ̀ mọ̀rọ̀kọ́ ṣe tíra kan tọkọ Raf'ul Malam an a'immati al-a'lam Raf'ul Malami an a'immati al-a'lam ìyẹn ni tíra tí wọ́n fi sọ àwọn kí ló máa ń fa yàpẹ̀ nu àwọn àfa pé mọ́mọ́ bá àwọn àfa àgbọn ṣe yàpẹ̀ nu sábàbí kan ni ọ̀fà yàpẹ̀ nu wa inú ẹ̀ sọ̀hí ìkan wà dọ̀yì àdéhùn tí o ṣe fi sẹ̀rí kọjá pé nílẹ̀ nìkan mà nífi ń nífi kó yàn jẹ́ lẹ́ńtó ní ọ̀sọ̀ pé náà ló sì dì mọ́wọ́ ntọ́ bá sábà náà ni ọ̀sọ̀ pé ó ń bẹ ní ẹ̀ńtó ní àdìsí ọwọ́ sọ̀hí ò bá dé lọ́ba ní àdìsí ni wọ́n yà pẹ́ nu títí tó ń fi wọn fi mọ yìí pé àṣẹ tí mo mú lọ àṣẹ kò lẹsẹ lẹ ibi tí wọn wà kú ntí àdọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfa àlẹ́ sí ni yẹ wọ́n takú lórí pé n táwọn ti wá táàtù bí yẹ ó làwọn wí. ọba bá kílà mẹ́tẹ̀ẹ̀ta ẹ kílà àwọn tó ń wí yẹn àwọn àpèjúwe tó ń mú wa gbogbo sẹ gbogbo nǹkan tó bá jẹ oníyàpàdé àbúrò lórí kan sọ yìí pé wàlẹ́sà kúlù kìláfin jẹ́ àmọ́tàbàrà àbí ilà kìláfà ńláwú wájú wọn mìíràn nínú ọ̀dọ̀ síbẹ̀ ni oníkejì gbogbo dábàá ni wọ́n yapa ẹnu làákàkùn ẹlòmíì máa wá yapa ẹnu kiri lọ́nà yìí pé kó fi kó fẹ́ gbé tuntun jáde ẹlòmíì máa wá yapa ẹnu kiri lọ́nà yìí pé kó fẹ́ fi rọ àwọn tí ó bá sọ̀rọ̀ ní ìsìn kájọ yìí pé ah, ntí ó dùn máa èyí ẹ lọ pọ̀ jù ní ìsìn kódà ibikíbi tẹ̀yìn bá ti di ọkẹ́kọ̀ọ́ táyé pé èyàn ní wáṣí tóun fẹ́ ṣe àwọn tí wọ́n pe òun lòun fẹ́ ṣe fún yóò sì wí mbẹ yóò sọ̀rọ̀ méjì torí yóò sọ̀rọ̀ ẹ tí ẹ ké sí níbo míì yóò sọ̀rọ̀ míì náà tì í tọ́ba ti bẹ̀ mu torí yóò lo chánsì oníyàpọ̀ ẹnu pé bóyá ẹ̀yin tẹ̀ ń bẹ́ ń bì lápèjúwe fọ́tò bùbí kalẹ̀ ni ẹ̀dá ẹ̀dá ẹ̀dá nọ́sẹ̀sì wọlé lè sọ fún àlẹ́ pé njọ́ mi mà mm-hmm, kó sì fẹ́ mọ́ wa yóò àtọ́ pé yóò wà lọ́ọ̀ mú àkáfùdọ̀rà rẹ̀ lè pé kò ṣeé wọ ẹ̀ sá má kà fún ni ni fatiwa bẹ́ẹ̀ fi wáyé ewúlẹ̀ pé píríǹtì mi ò tiẹ̀ di pé ìyàpá inú kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí kà ń tẹ̀ pé àtàkìmẹ́ǹtì nítorí ah. bá jẹ́ pé ọjẹ́ kiri àdísù lálùbáàlì wàá sílà wàá nímú sọ́ọ́ sílà ń bẹ ṣùgbọ́n àwọn àfa ní ìyàpá ẹnu tí ò ṣe é tẹ̀bàtì wọn sọ ń tòótọ́ tí wọ́n ní àdìwá àkọ́kọ́ ni pé ẹ̀jẹ̀ kí n má wulẹ̀ kàn jù àwọn àfa wọn sọ mo ti kọ̀wé lórí ẹ̀sà ká má sọ <laughs> ìdúgbò àwọn ẹ̀tàn ara àwọn àfa wọn fẹnu kò lórí pé irun bẹ́ẹ̀ tí ló ń ti bí sọ haramu ni kí èyí òfin ràn kan ẹnu wọn kò lórí ẹ. ànábì lọ sọ. ànábì lọ sọ sọlọ́lá ọ̀sà ṣùgbọ́n ní tí èsì rún kọ́ ìyẹn ni wọ́n yapa ẹnu sí ṣùgbọ́n ìyapa ẹnu gbogbo wọn náà tó fẹnu kò yí pé gbogbo ní tí èyí ọba fi kún ni kéèyàn jìnnà sí wọn ní tó ọwọ́ àkùbí pé sọ lẹ́sẹ̀ àbí ọ̀lẹ́sẹ̀ ìbẹ̀jẹ̀ àyà kódà ìyapa ẹnu wọn pọ̀ tó yẹ pé ọba tiẹ̀ lọ́ọ́ tù ẹ̀ fẹ̀ sọ yí pé kò sí àkànbẹ́ àwọn tàkọ̀kọ́ ń gbà ìpè rárá àgbáríjọ àfa lọ́pọ̀lọpọ̀ ìpè rárá kóbìnrin ọmọ dirun ẹ̀rin tàbí kó ṣe tàdífìrù túmọ̀ tàdífìrù. kò bá ẹ kò bá kò bá ń tí ò ní fi àká kan. nínú àwọn àbá gan ẹgbẹ́ ya pẹ̀lú ipe táyé pọ́ fẹ́ fòwú gan kó kọ́mọ̀jẹ̀ gararu tó bẹ̀rẹ̀ bá lò ó ni pé níjọ́ tọkọ bá wò tó bá rí bó ti hàn ah? ìtàjẹ tó bá kórun rẹ̀ tí ó bá rí kó fáyìn náà ṣe pé ah, àṣé ọkọ obìnrin tó kórun ọmọ fáyìn pẹ̀lú ohun tó rí nígbà tó bá wọlé ọkọ tán lọ́bàdì pé tí ọba fi nǹkan kó mọ́ lọ́bàdì pé ah, àṣé òjì ẹ̀ ní kankan lórí ìyẹn lè wà ó di méjì làwọn àbá àgbẹ̀gbẹ̀ rárá tọmọge ni kọ́ máa fi dì kíní kan bọ́n gbogbo tí ò ní mú oorun dé irun rẹ̀ kíní tí wọ́n sì ní àwọn àfa àsọ tí wọ́n ní a lè fi di kíní bírú àwọn bíi bíi aṣọ báyìí máa ń wà tí a máa fi ẹ ṣé náà lẹ́ ń pè yìí ẹ wọ́n ní ọmọ eke báyájọ́ ọdún àbí kíní wípé wọ́n lè lù fáwọn ọmọ eke wọn fi dunnú ètò ìmìlíkà ló ti kọ́kọ́ nìyẹn màá pé kó máa so ẹni attachment máa kẹ́ni kó jìnnà sí o ká má tara wa jẹ́ o ṣítà ṣàwálì. ẹ ṣítù ṣàwálì tẹ̀mí ká táwọn ibi sọ yìí pé mọ́nsọ́ mọ̀ rọ̀mùdánà wà àtibáwò àbí wà àtibáwò ṣítì mi ṣàwálì oní bíbà tí yẹn sọ ma dáhùn àkọ́kọ́ dẹ́gbẹ̀mọ̀ yìí pé kì í sọ̀rọ̀ tá a lè tẹ̀ bàtì ẹ kù dànù kódà ẹ má sì èméjì bí àṣà dr jùlẹ̀ ni a ní òun fọlọ́n búra yìí pé ẹ má sì èméjì kúkú dànù ẹ <laughs> ẹ má sì èméjì ẹ torí àdìsí man soma ramadan ramadan do suwe anabi pe na son filadi man soma ramadan ẹtọ bá gbàwé ramadan lọgbà tí o sọ pé ramadan tó ń lọ títí fatimahu sit àbí meshawal tó sì fi mẹ́fà tẹ̀lé min inú oṣù àbáwọn ló dàrí. Eh, min tabi'idu ni min tabi'idu gani nínú min jumla ẹẹ ẹẹ min ẹẹ eti ayọkonu ọmọmọ ni ni pé mẹ́fà nínú oṣù Ṣawali mẹ́fà nínú nínú oṣù ọwọ́ tó dáko oṣù yìí pé oṣù Ṣawali ó ti kíra kọ Ramadan ṣẹ́tẹ́ nìkan de dé tó ní. Eh, eh, ìtìdáyà ló wá tu sí pé ìbẹ̀rẹ̀ láti ṣàwùfà àtibá wú sí mi àti kéde ń dè pọ̀ kọjá kó rí ọ̀rọ̀ wí o ẹ má sọ pé bóyá wọ́n ní bóyá ẹ̀bọ̀ àgbẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹ bá bẹ́ẹ̀ sí ẹ sọ sí ọ̀gá ni lóga ni lóga wí na wọn náà fẹ́ sọ bí ó ti gan ti wí. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah mo mẹ́mẹ́. ẹ jòkó ẹ jòkó bɔra den y'o lomara bi. n'o tɛ n'o tɛ kuma caman yɛlɛ. mɔgɔ bɛ mɛ ɛ ne ba sin bɛ min wa o jɔ juma ye juma tɛmɛ an taara ni sini kɔrɔ lɔ sita sawa ye mɔgɔ de bɛ to sawa de ma ko ka ba yɛrɛ ɲɛ ka se n'a ye. se tun bɛ sawa tɛ bɛrɛ ye ne yɛrɛ ma pari. kisi ti da ye. jazakallah khair nítorí àfa mi ọkọ̀ nfa mi o ó ní ntí mo sọ ní ó ṣe kìnìún nítorí náà zitu sawali o di ọdọ ọdún kan o na. ọlọ́run kò bá a dúpẹ́ fún àwọn afárá ẹ láti tó ní ijó mi wọ́n ti sọ̀rọ̀ ní sísọ náà wọ́n ti dáhùn náà wọ́n ti à ń kọ́ pípọ̀ pé. mo ti sọ èmi ò rí ibi tí wọ́n sọ wípé kéde kí lè máa pé kéde péǹtì ògàn náà bàwà kírù ẹ bá ń gbé bàwà kírù kẹ́ ń pè ní ẹ̀hẹ́n kí lè fẹ́ wí. méjèèjì wo ni ohun mi wá ń ṣe ké mọ́jábù sẹ́wà bàbá kìnìkà mú tí í ṣe mọ́jábù Imam Màlìkì oníṣẹ́dù dẹ̀ríà bàwákìrù táyé pò lẹ́kọ́ ìpíríntì o àbí ah, kódà àti àdìmọ́ kà ń bẹ́ kò sí ní tọ́sọ kódà kóbìnrin ọmọ àtọ̀ tọ́ba ajẹ́ yí pé kínní ni ọ́n á mí nì tá a máa ń pè ní hínà súnà lòun bẹ́ẹ̀ làlí ni wípé kí a fi tọ́sọ́wọ́ súnà lòun tìlá ok bawakiri haram tìlá náà gan òun ẹ sọ ọdọ láyé gbẹ ẹ wò ẹ má kó fatiwa lórí làwọn èèyàn ó gbé lọ ké ah, ẹ ẹ tún sọ kó dèjẹ kó wọn sọ yìí pé mbàdí mọ sọtán àwọn torí kọ́ mọ̀jẹ̀ pé mi máa ń ṣe èméjì sí sára mi èmi ò rí bí jẹ́ ti lọ́dà etí ìsáàjì sọ fún mi ní pé ẹ jẹ́ sọ ni pé bóyá ẹ pa pé tọ́wájẹ pé ìkan wà tí omi lè fi dé ọwọ́ sandali zẹ̀rí àkòsí péjì tẹ̀ lẹ́tọ̀ tí omi ó de kíní ẹ̀ tómi ó de kíní ẹ̀ o kò sí. nítorí gílọ́ọ̀sì ni eh, eh. wọ́n ní gílọ́ọ̀sì. bí wọ́n ta mí dànù mí dànù eh. ní. ṣùgbọ́n làálì. nígbà tí péjì yìí ní ẹ sọ̀rọ̀ yóò lè gbàjọ́ yẹn péjì kò bá mú yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ bá tírìtì yẹn. fíkẹ́lù. wíkìlù àti ọ̀kẹ́ àkàkà. mú yẹn lọ́wọ́ Ah, ẹ̀yìn kọ́kàn sọ yí pé tó bá fi ṣèwòsàn sọ̀wọ́ wọn ò ní ṣìgbọ́ bóyá yorùbá tó lò bí èmi tí ń bọ yorùbá tó gẹ́rẹ́ rẹ̀ bóyá tó sọ pé tó bá ṣe pé ìwòsàn ló fi wá tó síbi tí ọ̀pá ní ọwọ́ àyẹ orí eléwì tó ayé pé ti àbí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe kankan. na ẹ ṣeun ẹ̀dá fún ọmọ ẹni tí tó sọ̀rọ̀ àlàfẹ́mísọ̀ wípé orí mẹ́rin kan wọ̀ ẹ̀jẹ̀ wọn máa bá sí rẹ̀sẹ̀tì so nǹkan lọ́sọ̀ ní sèké pé sábà ń sọ̀rọ̀ kìlá fún mi pé ìpàdé wa parí pé ìkàdé àgọ́ níbù àbí ká ló pé ìpàdé àlàáfíà kí èyí tó rí lẹ́yìn jù èyí tá a bá sọ pé ní èyí tó rí lẹ́yìn jù òun náà ni ó ṣàlàyé fún wa kábàá lè gbé àlàáfíà sọ̀rọ̀ wá di ìlú dákúnlá. láàrin ìṣẹ́jú méjì tó kù tó dá ṣùgbọ́n tó ti dájú. àwọn bàbá tí wọ́n bá ti béèrè tó bá ti yàtọ̀ sí téèyàn ti mà tẹ́lẹ̀ kò ṣe tó burú bẹ́ẹ̀ pé ọ̀sán kòkòrò yàmọ́ wọn tó lè ìdáhùn tí wọ́n dáhùn yìí ó ń ṣàlà nta àfàbà tóbi náà á jẹ máa gbọ́ ó ṣe pàtàkì ẹ láwọn sí àwọn ẹja lọ sí ìbọ torí ìgbà mi tó bá ti yà sí téèyàn kéńkéwú níbi ọba ti bá níyàtọ̀ ń bẹ̀ ó jẹ́ káwọn èèyàn mọ̀ bá ah, eléyìí yàtọ̀ sí ta àmọ̀ tẹ́lẹ̀ o àwọn tó bọ́ sí ilẹ̀ ó jẹ́ ẹ máa fún gbọ́ ìkọ́rẹ́ àlàyé pàtàkì àwọn tá a bá ń ṣètò àkóyànjọ ó ṣe pàtàkì o torí wọn là wà ń bẹ̀ wọ́n sì gbọ́ tuntun míì ṣé é ṣe pọ́ fẹsẹ̀ rinlẹ̀ tó ìtì kọ́ gbọ́ wàá máa kí lẹ́yìn náà ní kọ́lọ́ kò sí ìyá rẹ̀ náà kí nípa àtàkùn àfa àtọ́ bá sọ wò àmọ́ ká kí lẹ́yìn rẹ̀ ní oṣù kọ́lá. sábà ní kúrò sí ọ̀rọ̀ láti. kákọ̀ fún wa ní information mi gbọ́ yóò bá ẹ ṣàgbà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ attachment èmi ní opportunity láti wò lórí àlùjàsíra tó ń ṣe àwọn buddhist tọ́ba ti kọ̀ láti lówó àbí bàbá fẹ́ fún òòṣà àwọn máa kó ogun wọn bọ́lẹ̀. àwọn ohun tó ń dà sí di òòṣà yìí wá lọ process wọ́n ń tà fún gbogbo yín. ẹni tó bá lọ sómọ́rí torí fọ látara di òòṣà wọ́n fi ṣe òun ló mọ̀. because problem tèmi pẹ̀lú nǹkan yìí pé ṣé kí ní kọ̀ọ̀kan sí i it's not compulsory why ṣé ọkọ ẹ ló ní dandan lọ kó lọ ṣe ìṣe ọwọ́ ẹ ṣáàrí inú ẹ̀kọ́ tó fẹ́ ìwọ wá ní oríire tí àwọn ìyàwó ń kó bára wọn aláwọ̀ ń kọ́ yìí oríṣiríṣi kan ló ní ìsìnmọ́sìn èèyàn lọ ń gba ẹnu òòṣà ara wálé wọn á kí wọn á jí lóru wọn máa fẹ́ dúmọ́ra wọn gbogbo àwọn nǹkan tí a bá lè yẹra fẹ́ báwọn àbáwájú. yóò gbàdúrà yóò sọ pàdé ọgbà. yóò lọ gbà wọn ní nǹkan tí ó bá ti tó bá ń ẹja àfilẹ̀ èyí tí bá ń ẹja àtẹlé gbogbo àwọn yapa yapa èyí ò bá yapa ẹja máa tẹ̀lé ewu la kí tẹ̀lé ní ètò yapa ọ̀la wà là. Ah, ah, béèrè tí wọ́n béèrè. bàbá tó ń lọ. bísọ̀lá. láwọn bàbá wa tán wọlé. no mo ti wà. mo ti kọ wa. ẹ jẹ́ wọn. bọ̀dẹ̀ jẹ́ wọn bí mo sọ. bísọ̀lá ẹ sókè. wa aleykum salaam. ìbéèrè yìí ó pé ọ̀gbìn ṣáná ti kó kó ọ̀sọ́nà méjì mẹ́díkà àti nọ́mẹ́díkà ẹ̀jẹ̀ pẹ̀lú nọ́mẹ́díkà lórí kọ̀jẹ́sọ̀ nípa family planning kò lè fẹ́ fà sáwọn ọmọ ìyá wa lórí àlùsà wọ́n tó tẹ̀lé ẹ̀sìn sọ ṣùgbọ́n most of them kò wọ́n tẹ̀lé àwọn ìyẹn ìdílé kó lè ṣe ìsàlẹ̀ wà ní ìlú ọlọ́run ká máa bí sí ká máa sí wọn fi bí ẹ lórí ìyẹn ẹ̀jẹ̀ fẹ́ máa bí sí ìyàwó rẹ̀ kò sí bùkátà kò ṣiṣẹ́ kò ṣe kọ̀ọ̀kan ṣé kóbìnrin yẹn kọ̀ tínú bẹ́ẹ̀ ó máa ń lé ìgbàgbọ́ tó ń fà nínú mi ò sọ fọ́pọ̀ ènìyàn láàmì lè ní ẹ̀dí kálá ẹ̀dẹ̀mọ̀kọ tó ń ṣe mo sọ fún Balógun tó bá ṣe máa yẹ ló lọ mọ́ sí ìyẹn kìíní èkejì ẹ tó fi àjòbí tó ní kò tè lálàáfíà rárá tó dẹ̀ fẹ́ kó máa bímọ sí ṣé kó kàn tí ní òyìnbó ẹgbẹ́rẹ́kì náà mẹ́díkà mẹ́díkà náà dókítà cesarean section ló fi ṣe abẹ ló fi lé ọlọ́run ọmọ bó ṣe ṣiṣẹ́ wọ́n lè ní kó wò lè bí ju ọmọ mẹ́ta sí mẹ́rin lọ pẹ̀lú condition as a muslim ṣe ló ń ní sọ̀tún sọ ó jẹ́ ti medical alone eléyìí jẹ́ the last one ó set cite examples tó pọ̀ lórí ọ̀rọ̀ asia gbogbo ẹ̀ ọlọ́kadà pé àwọn ti dé sọ́mọ businesses ìjọba ṣe àǹfààní fún wọn tó pọ̀ eh, maternal death ní the whole world Nigeria ló ní the highest maternal death in the world débi pé nínú obìnrin mẹ́wàá mẹ́ta sí ìgbòho mẹ́ta àṣàpá gbogbo òkú àbúkọ ó ti burú jù kí ló fà torí pé ìjọba wa ò ná ní à ń bímọ ṣé káwá kọ̀ǹtínú bẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀kọ́ ìjọba lọ́ra jẹsẹkun lọ xẹ rẹ ṣe wa. èmi náà ní dànkan mi bóra wà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lómi ẹ bọ́bọ tí àwọn dókítà wa sọ ọ̀dà yìí pé bóyá ẹni tó ti wà lọ́kọ́lọ́ kò jẹ́ kí wọ́n bá mi ronú ẹ̀ lọ́sọ̀nà àti Islam nítorí wà lọ́pọ̀lọ́ ni pé àwọn èèyàn sáwọn wọ́n fi àjẹ́ àwọn èèyàn sẹ́rí pọ́blẹ́mù tí bá ń bẹ ni kí á wọ́nà láti ṣe ìyàtọ̀ ń bẹ láàrin pa ní pọ́blẹ́mù káwa kó pọ́blẹ́mù sọ yí pé nǹkan kan ní ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ tí Islam ní ó ṣẹlẹ̀ ìyàtọ̀ ń bẹ gẹ́gẹ́ láàrin o pọ́blẹ́mù tiwa pẹ̀lú ìjọba wa nù òun ni ká wọ́nà tí ìjọba ó fi gbọ́ ìtàwí tí ó ṣe ẹ̀tọ́ rẹ̀ lórí wa problem ọkọ àtìyàwó ẹ̀ ni òun ni kọ́ wọ́nà tí ó fi fẹ́ ọkọ rẹ̀ láti pilẹ̀. ọba sì fẹ́ kú yí ọba sì pé wọ́n fẹ́ tí ó tọ́jú ẹ̀ kọ́kọ́ gbé lọ kóòtù ṣẹ̀ríà àkótú lẹ̀ kọ́ wá sí ibi tí wọ́n ti tọ́jú ẹ̀ tóbìnrin wọn àfi wá lọ sọ́dọ̀ medical doctor yìí pé bá mi ṣẹ́yún pé kò tọ́jú mi haramu ni fún doctor tó ṣẹ́yún ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ni obìnrin tọ́lọ̀ fẹ́ dìbò doctor bẹ́ẹ̀ fábíbá ni wọ́n ní ṣe kiri àní ìsìláàmù kò fẹ́ kò ò lè yọjú wo ìdí obìnrin olóbìnrin tí ì bá ṣe dọ̀rúrà yìí pé dọ̀rúrà tí ó lágbára tó lè mú ẹ̀mí obìnrin yẹn bọ́ mọ̀kóbìnrin wa kò lé ọkọ fún ara rẹ̀ lẹ́jẹ̀ kọkùnrin ọmọ kọ́ wa sọ fún dókítà kan yìí pé dákun wá bá mi dọ́gbọ́n sí kìnìún ọkàn fìyà jẹ́ òun ni dókítà lẹ́tọ̀ọ́ yẹn inú òfin táyé yìí gan bí dókítà kan bá dẹrù ẹwù tọkọ ẹ bá gbọ́ wọn lè sùn àti kóòtù torí jẹ ọkàn ni ẹnu pé wọ́n tó lè dàrú wípé ẹ onírà ìtì ẹ̀ mo sì sọ ma nígbà tí mo ń sọ̀rọ̀ yìí pé tó bá jẹ́ pé ó lóyún yóò ní ìpalára débi pé tí wọ́n lè gbé mo ṣàìtì ẹ̀ ṣàbù yìí pé tí ọmọ bá lọ bọ́ sẹ́yìn ilé ọmọ Islam báyìí gba ọkọ àtìyàwó wọn lọ sọ̀rọ̀ dókítà kó ọpẹ́ẹ̀tì ẹ̀ fún wọn láti sọ ọmọ yẹn nù. No torí kìí ṣe yí pé kò lè ṣiṣẹ́ bàbí ikú fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ní ìyá òun ni fariwo kí àgbẹ̀ fariwo akẹ́tún lòun mo sọ gbogbo ẹ inú tí mo sọ yìí bóyá inú mi tó yá pọ̀ obìnrin tí a bá jẹ́ kó máa bì máa máa jẹ́ máa ti abẹ fún yóò dọ́mọ dúró ni inú ìsìlámù torí ikú ẹ̀mí ẹ̀ ńgbà tí a rí àlè ibura bí ìmọ̀mọ̀ láwùjọ lábẹ́ kùsù sábàbí ẹlẹ́ẹ̀kejì ni pé ńgbà tá a bá ti mú nǹkan kan ní kọ́ídà ṣẹ́gẹ̀jẹ̀ nísìnyí ó fẹ́ yìí pé ẹ máa mọ nǹkan mẹ́rin lórí gbogbo obìnrin tí dókítà bá lè sọ fún yín pé kiri yìí ọ̀pọ̀ ọ̀la tó bá ti bímọ sí àkọ́kọ́ ìsìláàmù fi májẹ̀mú lẹ̀ o ìsìláàmù ni kò léèwọ̀ kí nítorí dáa ni pé kí wọ́n má kí wọ́n sì dọ́mọdún báyìí torí pé ntí Kùránì sọ ni pé wàlá tó lè kú bí àyè kún ìlà tá a dùn ẹ má fọwọ́ ara yín fa ntí ó fakú ba yín nínú súrà mi ọlọ́run ní wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima suratu nisa'i yẹn ẹ má para suratu Baqara àkọ́kọ́ nisa'i tẹ́lẹ̀ kejì ẹ má para yín ọlọ́run aláàánú ló jẹ́ fún yín o ètí islam fi ni ká má ṣe ká má lo omi tí òtútù bá tọ́ bá mu tó yìí pé ó lé yọ ọ́ pààyàn tóbi ní ká ṣe àlùalẹ́ lépẹ̀ kódà kí òní jẹ́ nọ́mbà la ṣé ní ọ̀nà ọ̀nà sọ pé ẹ̀fọ́ ọtú báyìí nígbà tí wọ́n bá ti ọpẹ́rẹ́ ti gbogbo ọkọ̀ ẹ̀ tí ò sí ibi tí ọmọ ti dúró má ó fẹ́ yìí pé ọmọ ti dúró nìyẹn eléyìí ti dúró ọmọ dúró bọ̀ sábàbí kan lọ́ fà yẹn sábàbí ni kìí ṣe árídù ni kìí ṣe òní ásílù bẹ́ẹ̀ nìkan bá bímọ tí ọ̀tọ̀jú ọmọ ẹ̀ ńlẹ̀ wa nígbà tí ní ọ̀sẹ̀ tọ́ kódà bíbà tí ọmọ yìí pé kò sí bá ti pọ̀ ọkàn mi sì bò ó mo sọ fáwọn ọmọ bíi ìjẹrin àbí ìjà àrùn tí mo wálé wa wípé èébì ń ṣe wá ìṣìlẹ̀ Ìbàdàn mo sì gbàgbé Ọlọ́run ní kẹrẹ rámi létí àbí ọmọ ń bẹ̀ débi yìí pé èèyàn dáhùn ọmọ màmá bọ́mọ kan ọ̀kan bá sì fẹ́ mú éka méjìlá méjìlá nù lẹ̀ yóò mọ̀ ọmọ kọ̀ọ̀kan bá yẹ pé ó ní òun owó tòun o bí wọ́n ti pọ̀ tóun nítorí náà ìṣe lọ́lọ́mọ bá bẹ̀ẹ́ àti ilé ọlọ́mọ bá àti gbogbo ẹ̀ nítorí náà èèyàn èèyàn ẹ̀ ẹ̀ nítorí pé kò níṣẹ́ lọ́wọ́ kó ṣiṣẹ́ wọ̀n ba kó sì wá ìjẹ ẹ̀mú rẹ̀ níbọ́lọ́mọ bá ti fún un kọ́mọ́sọ̀kàdúrà ẹnu bọ́ba ti wá ní ni kó ti máa má lè jẹ o èyí tí ń fàtó ń kálukú tí wàhálà fi pọ̀ láyé kì í ṣe tọ́pìkì tí a ń fọ́ mẹ́ni ẹ̀ ń bá sọ fún yín kò tí ń sọ díẹ̀ ń bẹ́ẹ̀ ó ń kálukú bí tọ́lọ́ ń fi sí kálukú ọ̀fẹ́ ló ń bẹ̀ kálukú ní wábi tọ́lọ̀ ń fi sí kiri inú ẹ̀ làwọn obìnrin ìwàkúwà wọn wá kiri kò sóbìnrin ti di ẹ̀ mẹ́lẹ́ ọkọ ẹ̀ tọ́fẹ́ràn ọkọ ẹ̀ bí ọ̀jẹ̀ yí pé ntọ́kọ náà bá lè ṣe èmi náà ń ṣe ẹ̀dá tọ́lọ̀ ń sì dábẹ̀ ni ẹ̀dá rírọ̀ kọ́rọ̀fẹ́ nìkan wọn ó sì tọ́jú ẹ̀ tọkọ ẹ̀ bá sì gbà yọ̀ǹda pé lọ́ọ́ ṣiṣẹ́ òun àtọkọ ẹ̀ náà wọ́n jọ máa mọ̀ yìí pé òun náà ni wọ́n á máa lórí ẹ̀ obìnrin wa ni obìnrin mi bẹ́ẹ̀ tó ń kọ̀ntró mílíọ̀nù tó yẹ pé kò ní fàyàbalẹ̀ ọkàn tó dìbò ti bí méjì àlẹ́ ọkàn náà tó sáyé ni à ń lò alájà pàtó ní òwò bìtì méjì lọ́kàn ní kàdé pé ojoojúmọ́ wọn fún ní ọ̀nà ibi tí ń lọ kó lọ tọkọ ń bẹ létí gbogbo ẹ̀ tí ń dààmú tí ń sùn lóru lábẹ́ táyà ṣe ti ti sísẹ́mù tí á tò fún tó yẹ tí ó tó lórí sísẹ́mù ẹ̀ tó tó sísẹ́mù tó máa <laughs> pé sẹ́rí kó kọ́ tí tiẹ̀ wà kó mu jẹ́jẹ́ mi lọ ẹnu tí ó mu ayé láàrin ọdún kan mo dá mo sì kí ma ní pé ọmọ tí máa bá mi pé tíṣù fi kún torí ó ti tó mo ti rí mo kí ẹnìkan á ibi tí kíní ẹ̀yẹ ẹ̀ ní fún tó bá lẹ́yìn náà ọgbọ̀n tẹ̀ ní fún lówó mọ́ ọjọ́ pé tí mo lọ tí mo tí tí tí tí tí mo lọ ká ọ̀rọ̀ Ọlọ́run tí mo lọ mọ sọ bó ti rí bẹ́ẹ̀ ni bí n bá ṣiṣẹ́ kò sígbà tá a bò ní ifá tí wàá padà torí inú rẹ̀ tí ó fẹ́ ti nǹkan bọ̀ yóò béèrè nǹkan tó fẹ́ débẹ̀ yóò kàn máa bá yín dọ́gbọ́n sí ni pé ẹ pé yes yes àwọn màmá wa kan kọ́ lọ́wọ́ sọmọlẹ́sàárẹ̀ wọ́n ní mo rò pé àwọn kẹsẹ̀ tì mí onípòdígámì kọlọ sọ bu wọn lẹsẹ àríkọ sẹ tí o fẹ́ràn mi láyé nu gbogbo wọn fẹ́ràn mi o. àwọn àyàfi. àwọn amọ̀mọ́ wa. ní ẹ bá ní wọ́n ní tọ́ yẹ pé bí àwọn àbá àti máa ń sọ fáwọn ní tẹ́ ń sọ yìí wọ́n ní nǹkan ọba ti yá ìbá ń lọ. pé n ti ń fà tí àwọn fi ta gbogbo ọkọ àwọn òní fẹ́yàwó mi torí pé ara àwọn ọ̀rọ̀ mọ́ torí pé àwọn àbá àti àwọn ohun tí wọ́n ṣe wáàsí fáwọn tí wọ́n bá rá wọn ìgbé ọ̀tọ̀ ni tí wọ́n sọ ìjọba ọ̀tọ̀ ni pé ṣé pòfẹ́sọ̀

tí o bá ti ń ṣépè fún ẹtí sọ tó lọ ń fẹ́ èpè wọn m'a yọ máa padà ní èmi ò ní èmi ò ní pọ́blẹ́mù yẹn mi ò kọ̀kọ̀ sí torí náà tó lọ ń sọ fún kálukú ní kó kálukú jókòó sí ẹ̀rí pé gbọ̀ǹkan náà mọ̀ tó bàtú sẹ́ wọ́n lọ àlà. alhamdulilayi ah, fóònù kan ni wọ́n ní wọ́n rí bí fóònù báyìí wọn ní àwọn ọmọ afẹ ìbámu lẹ́ẹ̀kan náà ẹ̀dá ẹnìkan ló ń fura pé ńgbà tíyàwó ti rí pé ìyẹn ẹsẹ̀ òun ti ń yàtọ̀ òun fẹ́ ṣe máṣínà tó gbolé dàbí ọ̀rọ̀ ìfẹ́ ti dáhùn ẹ̀ ẹ̀gbà tẹ́ gbogbo ìgbéyàwó ọlọ́run wọn mọ jẹrẹ wọn dá wọn sùúrù wọn náà fa sùúrù wọn kọ mọra. ọlọ́pàá wọn sùúrù.